التي أتركمه الله سبحانه وتعالى أشي وصلاة على محمد صلى الله عليه وسلم أن يعود رحمة للعالمين الذي أمر سبحانه وتعالى به في كل مكان شاء أتي له منذ قبل ليل يتلقناكم ولا يدرك أسيرنا صحبا أتيه هو من قوة لنا إشنا محمد صلى الله عليه وسلم إذ يوم ما في أتيهم بالقيامة لينا أسيرنا في إجهولي

¿eh? Es una figura. Hasta que yo ocurro a mí, ni me quiera onda su hasta. Hasta que yo ocurro a mí, hasta que yo ocurro a mí. أمام أن تأتي وأن تأتي وأن تأتي ṣe ìrìn àjò lọ àti ìrìn àjò bọ̀ ó mú kí àwọn ìjọba ọkọ̀ wáyé ìgbọ̀nà wáyé àwọn tó wáyé pàtẹ́kọ̀ yìí lọ́rọ́ káfá sí àtàwọn bá lọ́wọ́ gbogbo àwọn ẹ̀jẹ̀ náà àti àwọn ẹgbẹ́ tó ṣe pé àwọn ti máa wà lóko yìí gẹ́gẹ́ bí àyè kẹ́kọ̀ọ́ fún wa.

bàbá ní òkúta sí báyìí ìgbàdà láti. Abáfáàdà àwọn bá ti ìjọba àtìgbà lẹ́kọ̀ọ́ lórí ìgbàdà náà lónìí. Ìdáhùn lọ́pẹ́lọ́ ní pé àdìsúlá ti mọ ọjọ́ pé iṣẹ́ ó lékè wọ́n gbà lọ́wọ́ lọ́wọ́ ọlọ́dà ọmọ ti ní ìlú lọ. Iṣẹ́ wa lọ́wọ́ sáà ìlú ọ̀dà lórí. Tó bá ti ọ̀dà lórí kó wá bá lọ́wọ́ ọ̀gá ti kẹ́rin. Kọ́lọ́wọ́ sáà ní àbára ẹ̀yìn àwọn ọ̀nà.

ولكن يجب على قوله يوم الخمس يقال أسلم مع الله سبحانه وتعالى ونعم رمضان عن وإخلاص وصراط العلم والكبر والرياء وحب الرياء وحب السمعة نعم لكن غير سدي جلاله وسكون منه لكن غير láàárín àdìlọ́ha wọnú tí a bá lọ́nà pẹ̀lú kíkọ́ sí kejì. Wọ́n á ti jẹ́ láti ọ̀nà àti léèrè tí ọkọ̀ bá ń bẹ ọlọ́kọ̀ bá ń sábà fún wa tó ń sábà wà bá ń sìn ní pẹ̀lú náà. Wọ́n ti wọ́n sábà wà láti ọmọ àwọn tí ẹgbẹ́ náà ń bẹ lọ́wọ́ ìlú. Wọ́n fẹ́ káàkiri tẹ́sí ìdílé. Ìjẹ̀lẹ̀ tó wá tẹ́lẹ̀ kú náà lè rà nù. Ìjẹ̀lẹ̀ yìí ń bẹ́ sí àwọn ọ̀rọ̀ afẹ́ tí yẹ̀ ní láàárín. àkàbíyọ ìrọ́lẹ́bí náà ni ìran ara mà àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ìran àkọ́kọ́ nù. ìran ẹ̀yà kejì ó ní ìran àwọn tí ó yẹ kó máa ta ọjà lọ́nà. ìjẹ́ kí ní ìṣẹ̀lẹ̀ náà gbogbo àwọn bá bá ń kàwé àbá wọn gbọ́ rédíò abábájẹ náà wà ní káwọn akúgbàlejò àkókò àdúgbò lálẹ́ ìpàdé náà ní ìjọ àwọn ẹẹmẹlọta facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹẹ instagram àti kọlọm náà a lè lò jáde bẹ́ẹ̀ nípa àwọn ọ̀dọ́ mẹ́ta òkú sí ìwádìí àti ìlànà ìjẹun ìkọ́ ọmọ eighteen years ọmọ ọdún méjì ìdínlógún. ìlọ́mà nàìjíríà ọmọ ọdún mọ́kàndínlógún ọmọ ọdún mélòó ọmọ ọdún àwọn ọmọ lẹ́sẹ̀ ìdáhùn kí ló wá tẹ̀lé ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀lé ìròyìn ọwọ́ àwọn ọlọ́pàá wá àwọn ọmọ náà àwọn ìgbà tó wò wá tẹ̀ wá ìjẹ́ kí ọwọ́ tẹ̀ wá lórí ọwọ́ tẹ̀ wá lórí pé wọ́n láwọn ọmọ yìí wọ́n ká wọn mọ́ di subhanallah ọlọ́mọṣẹ́ sanu wa ọ̀rọ̀ tí ń ba nínú jẹ́ ni wọ́n ká wọn mọ́ bi ọmọbìnrin kan ó tiẹ̀ kúrò ní wọ́n ti fẹ́ fi wọ́n gbé odidi ọmọbìnrin kan wọ́n sì da dùbúlẹ̀. lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìkànnù wọn ló mú ọmọbìnrin yìí ní girlfriend àwọn ìgbésí ayé tí ò bá tọ́lọ́n tí ò bá tà lọ́bì mu ìgbésí ayé tí ò bá tọ́lọ́n tí ò bá tà lọ́bì mu tí wọ́n lò ìgbésí ayé sọ́wọ́mọ́lá ní boyfriend à ní girlfriend eléyìí tako Islam gbogbo àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n bá ń bẹ lórí ilé yìí ìgbésí ayé tán gbọdọ̀ lọ́rí yọra wọn fún bẹ́ẹ̀ ni ọlọ́mọdé àtàmì ìrìkọ̀kan wa ó ṣàforíṣi fún wa. sọ ẹ wá rí lẹ́yìn pé yìí ó jẹ́ ní tẹ́yà fi máa ń kò bínú ọlọ́run à ń sọ báyìí tó gbogbo ẹlòmíì náà tó náà bá ń rú rí ìrìnàjò bẹ́ẹ̀ ni o kó náà lọ rí gáwọ́ mẹ́ẹ̀. girlfriend yìí wá boyfriend yìí lọ àwọn mẹ́tẹ̀ àwọn ọmọ yìí sì plan wọ́n sì jọ ronú wọ́n sì jọ páyọ́ ẹ̀ nìkan àwọn náà fẹ́ lówó àwọn náà fẹ́ jéèyàn àbí àwọn náà sì fẹ́ gbọ́ bùkátà àwọn náà sì fẹ́ jẹ́ káyé ó mọ àwọn gbogbo tí ń bẹ lábẹ́ kínní náà kò ojú bẹ́ẹ̀ náà lọ àwọn náà fẹ́ káyé ó mọ àwọn àwọn náà sì fẹ́ káyé ó mọ ọdún táwọn náà jẹ́ tọ́ èyí ló wá mú wọn ṣe ìrìn àjò àti lọ rí wá pé bóò làwọn náà ti fẹ́ lówó láyé ọ̀nà wo làwọn náà gbà láti lè fi lówó abẹ́ pé wọ́n fẹ́ lówó yìí òun náà wà lọ rí ṣe iṣẹ́ burúkú yìí àwọn ọmọ mẹ́ta péré làwọn ọmọ náà àwọn amú yìí girlfriend ta nìkan ló ní láàrin wọn ẹ̀fà nìkan ló girlfriend òun wá mú girlfriend tiẹ̀ ló gbé kalẹ̀ wọ́n sì mú girlfriend yìí wọ́n sì dù bí ìgbà téèyàn ń dúró ẹran ìkànnì wọn gbà tí ó narí ti inna lillahi wa inna ilayhi raji'un ìgbà tí ó narí ti báwọn ti ṣègbésẹ̀ ó narí ti ẹ pé ọ̀nà táwọn gbígbà ó ní ọ̀nà ká ẹ̀ ọ̀pá sí ọ̀nà táwọn gbígbà ni pé àwọn mú ọmọ yẹn àwọn yìn lọ́rùn àbí ìgbà tí wọ́n wá yìn lọ́rùn wọ́n jẹ́ tẹ̀ wá yọ bí àdá kékeré kan báyìí àdáhùn náà fi wá gé orí ẹ̀ kúrò ní ara wọ́n wá mú ara tí wọ́n gé orí kúrò bẹ́ẹ̀ wọ́n wá lọ rèé kí yóò ń bọnú àpò takataka wọ́n yìí mọ́nú àpò takataka wọ́n gbé inú ilé àbí báyìí ìbáwá yìí mọ́nú àpò tó gbé inú ilé orí gangan náà wá ní ìdí láti fi ṣòwò orí tí wá ní ìdí láti fi ṣòwò yìí àwọn àlọ́ rèé wá kókò dúdú àyẹ̀kọ́ kòkò yìí àwọn adáná ti lábẹ́ dáadáa nígbà wọn dáná sí kòkò lábẹ́ àwọn agbé odidi orí yìí àwọn agbé e sínú kòkò dúdú àwọn abẹ́rẹ̀ sí ní jó abẹ́rẹ̀ sí ní kékinú wọ́n ń jó kí ni wọ́n jó orí kí ni orí èèyàn èèyàwó obìnrin Allah subhanahu wa ọlọ́ọ̀bẹ́ ká ọ̀rọ̀ náà tú àti ọ̀rọ̀ yìí tú wa ń gbọ́ kálukú náà ní ó bẹ́ bọ́ta àwọn ọlọ́pàá tí wọ́n ti yìí ọlọ́mọ́ta bá àmọ́ṣẹ́ kù tó yẹ kí wọ́n bá wa ṣe kẹ́rìnù tó ṣẹlẹ̀ yìí gẹ́lẹ́ ní kò pẹ́ kò pẹ́ lọ́nà tí a fi gbogbo dín wí yìí kò lè ju bí ọ̀túbà lọ torí pé mo rántí pé mo ń bẹ ní arọ mi jọ náà ó lẹ́rú ọlọ́wọ́ ọba kan fídíò yẹn ó lẹ́rú ọlọ́wọ́ ọba kan sẹ́ǹdì kìíní yẹn kẹ́rìnù yìí ti báyìí ó sì bà pé kí èèyàn lè mọ owó fídíò báyìí nínú nínú haram báyìí kí ló tẹ̀lẹ̀ ní ti jákí àfá nìyí ohun àfóúnjálàbí àfóúnjálàbí òun náà mú ọmọ obìnrin ọmọ obìnrin yìí náà ni ó lọ́mọ obìnrin ohun nígbàtí ó pé ó ní olóṣó sẹ́díṣẹ́ ní ó mọ́ ni ọmọ tó pè ní olóṣó yìí awakọ ọmọ náà ọmọ tó kù lóṣù ìtumọ̀ olóṣù ni pé àtẹwúni awakọ ọmọ tó jẹ́ olóṣù àwọn àbá yìí náà mú wọn náà ta àdúgbò òun náà pa á ó pa á tán tẹ́lí báwọn ọmọ yìí ṣe ṣe jẹ́lẹ́ bọ̀ àbá àbá fẹ́ẹ́ ti àwọn ọmọ yìí lọ àwọn ìgbẹ́ sí wọn ọlọ́mọdé àtàlù àwọn orí wa àbá wa mú ọmọ obìnrin òun wá kún oge nítọ̀ nítọ̀ ní bàbá kún ẹran yàrá tó bá kún ẹran náà fún yẹmẹyẹmẹ tọ́mọ́jú yà gbò àbíòmíjì màlúù àwọn àti apá ọwọ́ apá ẹsẹ̀ kan gbé e bẹ́ẹ̀ nìkan ìgbàjà bẹ́ẹ̀ tó náà tó oge apá lọ́tọ̀ oge ẹsẹ̀ lọ́tọ̀ oge jìdìjísẹ̀ lọ́tọ̀ oge orí lọ́tọ̀ kódà ẹ̀kọ́ mọ́tọ̀ ọmọbìnrin nílò ti dáàyà rẹ̀ ìgbẹ̀láyà rẹ̀ òun náà fi pààkì gbogbo tó sẹ́kù lára rẹ̀ òun náà kó sínú sílé ìlú àpò takataka àkójúra pé àpò takataka àpò takataka owó mi rẹ̀ ti tẹ̀lé takataka lẹ̀ tó tẹ̀lé lẹ̀ Yorùbá ìkàdùkú fárígá ọlọ́mọdé àtàlù wọn lẹ̀ agbára wa lọ náà. Tẹ́lá wọn ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ yìí tó láti jẹ́ ká tẹ́lá àká ìwà kalẹ̀ ká sì bá ọpọlọ ara wa tó tọrọ. Ìṣẹ̀lẹ̀ yìí bá nínú jẹ́. Ẹ̀yìn ẹ̀kọ́ ojú orí àwọn ọmọ ta wí alọ́mọ eighteen years, nineteen years, twenty years. Ìjìlá àwọn yìí ń kí ni kí ta fẹ́ rí kí ló kí ló ràn án lójú ó ti sọ nígbà tó sọ̀rọ̀ ó ní àwọn fẹ́ lù ú ni sọ́dọ́dọ́ ni wọ́n fẹ́ lú èèyàn nílẹ̀ Yorùbá ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n fẹ́ fi ṣòwò wọ́n fẹ́ fi ṣe oògùn oògùn owó oògùn májàǹkan oògùn gbogbo ọlọ́dọ̀rọ̀ náà sùn sọ́mọ́ ń tèmi náà ìmọ̀ràn méjìlá wa ní lórí ọ̀rọ̀ màá kọ́kọ́ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbé gbèsè báyìí láwọn ọmọ kéékèèké kílẹ̀ ń sáré sí i kílẹ̀ ń tọ́jú wa ó yẹ kọ́ lóyún làákàyè kálukú yín yọ ń bì gan ẹ̀yin ọmọ tẹ̀ ṣe gbóró gàbá yìí ẹgbẹ́ làákàyè ara yín pé àwọn ẹgbẹ́ ń ṣe kíní ìlú yín tí wọ́n ń ṣe ìkan méjì kan sábà ń ṣẹlẹ̀ tí ẹ kó ní kálukú ẹ̀yin ọmọ yahoo yahoo èyí tí bá ń tẹnu yìí lọ́pọ̀lọpọ̀ ọ̀bà àti ibi àwọn ìjọba yìí àti ibi àwọn kékeré àwọn ìjọba yìí èyí láti rí ìrè bá tú ọwọ́ ọlọ́pàá fẹ́ èyí tí ò bá jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ mi ò mọ̀ ìṣẹ̀lẹ̀ sí wọn àkọ́kọ́ nù bí akókò ìlànà ìgbogbo yìí pé kí n tọ́ ọ bẹ́ẹ̀ ṣe láti rí ìrè ó ṣe túrọ̀ làwọn in tó bẹ́ẹ̀ ti lọ́lẹ̀ sọ ọmọ sí ẹ̀ ó ní èèyàn tó bẹ́ẹ̀ kí tó bá kọ́ ọmọ sí lọ́mọ sí àkọ́kọ́ lò ẹlẹ́ẹ̀kejì nínú pé káwọn ọmọ ọ̀dọ́ ibi ronú tọ́bi máa ń gbẹ̀rù gbẹ̀jẹ̀ tó rúkú báyìí mọ́ ó ní pé èyí láti rí rẹ̀ ò bá tún tó wá sọ̀ sí ìdì pẹ̀lú mi ní kéèwọ̀ yóò padà gbó bí ajá lóde kọjá sáré tìyàmà èyí tí ò bá gbó bí ajá lóde kọjá sáré tìyàmà yóò padà dídé yóò kàn gbọngbọn náà yóò kàn láti ẹni yóò jóná lọ́mọdé nípa tó sàn àbúrò mi dáa alukur'ani ló sọ bẹ́ẹ̀ olúwa ọ̀hánwó dáa olúwa ní fẹ̀jẹ̀dá òsè yí àti sẹ́yí àtúndì tùrọ̀ ọ̀nà ní ẹni bá ti jẹ aburú kan. irú tó ṣe ọgbẹ̀sán rẹ̀ ó ní lọ láìjẹ̀sán tó bá rọ̀ láyé gìrì gìrì gìrì gìrì ó wá lọ láyé pé ẹ̀kẹ́ ilé ayé ọ̀rí náà sí ìwà burú tó ṣe yẹ ọ̀rí tó kò láyé tó bá wá sí lè kú láyé náà ó ń tó lọ lọ́wọ́ láàrín òun àwọn àlùfáàmù jábà tí ń tó ń gbérú àwọn ìgbésẹ̀ yìí ìgbésẹ̀ kí wọ́n mú èèyàn fẹ́ máa kú orí ọdí àgbà àjọ tó bà ní yóò kọ́ kìnnì péjì náà tó mú àwọn ẹ̀fẹ́ náà ní bóyá bàjá àgbókò gbogbo ara wọn fẹ́ náà àárín ọ̀dọ́ tó súnjẹ náà níbo yóò dá ìdá tó mú àwọn yóò náà àbá náà ni wọn àwọn náà sí orí ilẹ̀ náà wọ́n kọ́kọ́ àpò rẹ̀ sí náà àpò tákàtàkà yìí náà ni àpò tákàtàkà yìí náà ni ibẹ̀ làwọn àfáàrí yìí ẹnu ẹ̀yìn náà àfáàrí yìí láti kàkà rẹ̀ àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ láti kàkà rẹ̀ àwọn ọmọ yóò lò ní mọ́ra àwọn òbí tó ń bí wọn wá ẹ̀kọ́rí wọn lórí ẹ̀ àwọn ìyá wọn tó ẹ̀kọ́rí wọn ìyá tó máa rẹ̀ bá jáde àwọn ìgbà yìí ló máa tó gbé ah alhamdulilayi àwọn òun kí ló náà wọ́n bò kí ọ̀nà wà wọ́n ọmọ ọmụ gbà ọmụ ọmọ rẹ̀ ọmọ seventeen eighteen twenty one twenty two years ó lọ rẹ̀ ra ẹ̀ two plus ó ń ilé ń ga rororo rẹ̀ ń ṣe fún ọjọ́ ọ̀la rẹ̀ tí wà ní ya bí ìwọ́n náà lọ́nu

wọ́n jó ń sún wọ́n á jó ẹ̀rí èèyàn náà wọ́n wà jó tí ó bẹ̀ kí ni wọ́n sọ ní wọ́n sọ dẹ̀bú ọwá láyé àdígẹ̀ máa bẹ̀bù mọ́ ọwá bẹ̀bù wé abátú sàúdá fúlé jà abátú sàúdá kọ́ abátú sàúdá ìjẹ sàúdá ìbára tẹ́bí tẹ́bí afẹ́kù tó bá jẹ́ ìjì lásán tó jẹ́ ewé egbò èyí ò sí ní ẹ̀ẹ́lẹ́ lọ inú yìí kó kẹ́mọ́ ló gbogbo tẹ́lẹ́sẹ̀ ó yìí bàtí bá tó fi orí ibi ní gbẹ̀gbọ̀ orí orí ejò yóò tó yẹ ejò àjòyè ọ̀ká yóò òun àwọn àbá àtàwọn náà tó ń mú àwọn náà torí irú táwọn ọmọ yìí ń ṣe àmì déédéé ẹgbẹ́ òun náà bá àwọn àbá lọ́wọ́ láti níbi ìjà tó lọ́wọ́ àwọn. ọ̀któbà tó lọ yíyan lè fẹ́ ọ̀któbà oṣù yóò lọ́kọ̀ọ́bà sí i jọ tírí pọ̀ àbí jọba ń gbọ́dọ̀ wáyé. sẹ́ni jẹ́ wàá fún mi ká máa pariwo àwọn ọmọ yahoo tẹ̀lifára àbámọ́ báwọn àbá díẹ̀ ní àmọ̀ parí ọmọ ìyàwó nìyí tìrìkàwọ̀ àpá àwọn ọ̀rọ̀ ní jáde lẹ́nu àwọn àpá ọ̀rọ̀ ní jáde lẹ́nu àwọn ọmọ ìjọ máa ń jáde lẹ́nu àwọn àpá tí olóṣèlú dá àpá ó lè fi ọjọ́ ìbáwọ̀ tó bá ní ẹgbẹ́ ẹ̀yà àpá tó ní ẹgbẹ́ fún ọkọ̀ tó ní ẹgbẹ́ fún kíní kan ẹwà ìlú ilé ẹwà ìgbà pé yẹn ẹ̀dá kílẹ̀ ń kú ọmọ yahoo tó ní kó lọ iphone thirteen pro tí ń di orí yẹn kílẹ̀ wọ́n ráwọ̀ ọmọ yahoo tó bá wọ́n mọ̀ sọ pé ọ̀rọ̀ ìwà ìka kúkiri o ìwà ìka ọba ti ń gbọ́ ìwà ìka wọ́n sọ ọ́ ṣe ń ọba lè ṣe wọ́n tún ní sáfẹ́lọ́sì lọ́gbọ̀ dájú ìwà ìka dájú oníbẹ̀rẹ̀ òun lè ní.

ẹ̀fún wa lọ́jẹ́. Máa ń gbọ́dẹ̀ mọ́tọ́ nílé o. Wọ́n ti rò gbọ́dẹ̀ ẹ̀wẹ́ o. Ẹ̀fún wa lọ́jẹ́ ọ̀dẹ̀ èkìtì. Ẹ̀wọ̀n ọ̀nà ló bí ẹ̀kọ́. Iṣẹ́ àwọn nílì ọ̀nà ló bí tààtú tẹ̀. Ìlú àwọn ojú. Àwọn nílì tó kọ́ nìtú jáde wọn ní pẹ̀lú àkùránù. Wọ́n ẹ̀kọ́ bẹ̀rù wà. Àwọn àbá àfẹ́sí ìbẹ̀rù tó ìbẹ̀rù

wọ́n lọ́wọ́ àgbàlagbà lọ́lọ́ lẹ́jọ́ kóbì wọ́n ní láàpá wọ́n ní níwò ní wọ́n ní ní bàbá aláwọ̀ irú ọ̀rọ̀ wọn náà sọ ní wọn. àtẹ́rà pọ́pọ́ yàrá ó lè mọ ògùn owó gbẹ́jọ́ gbowó èyẹ ká ní òògùn ọjọ́ òdìdó rẹ̀ wọ́n orí wa. ẹgbẹ́sì ta mẹ́ni tó ń fẹ́ bá wọn ṣiṣẹ́ ẹ̀wá yẹ. ìgbà tí kò lóde ìlú mi ká má ti orí rẹ̀ ká má ti

ẹni ó dáa fún gan wọ́n ti gbé onípo mi kò dáa fọ́ àyílẹ̀ kan ní wọ́n tí lọ́ba ti mú ẹni tí ò dáa fún lọ́ba lẹ́ni tí ò dáa fún lẹ́ni tí ò ló mọ́tò tí ó wà láwọn ló mọ́tò ẹja bọ́ mi fún nínú yàtọ̀ àwọn alẹ́ àyè oṣù alága bẹ́ẹ̀ fi ìyá àbúrò mi báyìí ṣẹba ká ọgbà yìí abẹ́ ẹ̀sẹ̀ fọ́ ti sọ́ńtì nà ọ̀yà sẹ́yìn mọ́tò ẹ̀yìn mọ́tò wọn ẹ̀yìn mọ́tò àti orí yé aláàlú mi wà ẹ̀yìn mọ́tò ẹ̀yìn mọ́tò ẹ̀mí náà ní mọ́tò ẹ̀jọ̀ lọ rẹ̀

irú àwọn àbá bẹ́ẹ̀ ni ó ti lóde ló mọ̀ sí àkàràmà tó ń lọ àkàràmà tó ń lọ bàbá ti dé bàbá ti wọlé bàbá ti kú ara wà dá ara àmàlẹ̀ ara ara wà dá ara àmàlẹ̀ ara. àbá tó lé ní sáńdò ní ètò ìdáko orí ìwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dá fún ọ. lójú àti òun bá gbà kó dá fún ọ̀sẹ̀ lórí kó òun ló gbà kó dá fún wa bí ẹ̀kọ́. tọ́ àwọn èèyàn àwọn tí bá sọ̀rọ̀ ń jọ náà ẹ̀ yàgùrà pẹ̀lú wọn bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àlùkà bẹ́ẹ̀ lọ́dọ̀ bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn dára àbí lọ́dọ̀ àwọn bá pọ̀. àwọn bíi nǹkan ti bàjẹ́ ní bí àwọn bíi àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó parí tó parí jẹ́ ìṣẹ̀lẹ̀ pàṣẹ fún. àbájá lọ bí kíló òní ló ń nínú àpẹẹrẹ àdàmẹ sáà ó dàtú àwọn àṣọwọ́ tó sáà ti ṣùgbọ́n wá kéde jùlọ omi fi kẹsàn-án tó pàṣẹ àwọn yóò kàn máa pa ara wọn pẹ̀lú bí àtàyè yìí ẹ̀rọ torí pé ìwọ fẹ́ lówó ìwọ lọ ní bí ọmọbìnrin lórí ẹ̀ ẹ̀sì yẹn lọ́wọ́ láwọn ìlú ìlọrin àwọn àfihàn tí wàá tẹ̀lé dé orí ẹ̀ ó sì bọ́ sẹ́yìn ìké ìdí omi báyìí ó sì gbé àdáda àdáda wọn dé orí ẹ̀ ó yá mọ́ ẹ̀kú àpò ìdí ìtú ó sì gbé omi ní bọ́ọ̀lù jáde orí nìkan ló kúrò rárẹ̀ ọmọdé orí nìkan ló kúrò o èèpọ̀ náà yẹ kí ọlọ́run ṣàṣà wà ọlọ́run kò ní bí wọn ẹ dákun mẹ́tẹ́ẹ̀tì wọ́n ní ìlú oríṣiríṣi tẹ́lẹ̀ káwọn mùsùlùmí ló kàn náà kọ́ máa bẹ láàbàgbà náà ṣe àbámọ́lá náà bí ẹ̀fọ́ owó sọ tí wọn kó tó kàn ẹni tó pe ẹ̀dọ́gbọ̀n ìyá àti ìwọ́kàn náà ṣe iṣẹ́ ìdára yìí iṣẹ́ jálà bí ìjọba gbọdọ̀ bá wa wà iṣẹ́ jálà bí àwọn ọlọ́pàá gbọdọ̀ bá wa wà pẹ̀lú iṣẹ́ jálà bí àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá àwọn àgbàlagbà wọ́n gbọdọ̀ wà pẹ̀lú iṣẹ́ jálà bí àwọn mùsùlùmí gbọdọ̀ wà pẹ̀lú bẹ́ẹ̀ bá ti wá nǹkan ṣe sí kéṣekéṣe láyé o kí ní mọ̀ lọ́nà kàtàkàtà ń bọ̀ lọ́nà tọ́jú ọba fún kíni torí pé iṣẹ́ dára bí ló wáyé lẹ̀ pé bí wọ́n bá fẹ́ tàwọn ìgbìyànjú gan wọ́n lè mú odidi mútù ọjọ́ láyé odidi rábí odidi mútù odidi olóńgbò wọ́n lè jò láyé àrídí àwọn àwọn ẹgbẹ́ àárín ìṣẹ̀lẹ̀ lẹ́sìn lélẹ́wàá

ọmọ ìyàwó wá dé wà ní ẹ̀bù ọ̀dẹ̀ mú wa ọmọ pẹ̀lú ọ̀dẹ̀ ní mímú ìgbọ́ ọjọ́ ọ̀dẹ̀ mú wa ọmọ ìpa rẹ̀ wọ́n náà kan gbọ́dọ̀ wọ́n rí ọlọ́run ní ọmọ ìpa rẹ̀ Ẹwà dákùn ìmọ̀ ìgbàlódé. يفسد مؤلم جدا مؤلم مؤلم جدا وبعد كده يصير بعد sípò yẹn tí láàrín sọ fún wa pé afáàtà àti igbó lè fi àgbàtà agbóná tó lè di odidi olóńgbò bẹ́ẹ̀ tó bá láǹfààní pé ọmọ òkókó ló kàn yóò sí àbí òní ṣe é yóò ṣe é níbi ìgbà àwọn ọmọ táwọn ẹnìkan ah these people are accurate They are the children, these children are actors. No, no, no, not like that. They are àwọn ọmọ yìí wọ̀n dájú o. Àríwú slogan wọ́n ní pé dájú. Dájú o, dájú. Ẹgbùgbọ́ ẹgbùgbọ́ àwọn ọ̀wọ̀ abẹ́ ẹ̀. Ẹgbẹ́ ọ̀rọ̀ tó àwọn ọmọ ní pé mọ́ dájú ayé ọ̀rọ̀ mọ́ dájú wọ́n yọ̀ dájú wọ́n ti ẹni bá ti ní ọ̀dájú kọ bá dájú ọ̀gbìn ọ̀rọ̀ rẹ̀ ajẹ́gbọ́n tó ọba dájú ọ̀dá yẹn ládàá tó ọba dájú ọ̀pá yẹn tó ọba dájú ọ̀gbìyàn tó yà dáadáa ọ̀sùn láyè ọmọ ẹsì ẹ wọ́n wá gbọ́ lẹ́nu tó lọ ń dáadáa dájú ìjọ tó bá dájú tó di orí wọ̀ ọ̀dà rẹ̀ náà ó ti dọ̀ yóò si wọ ìyá rẹ̀ yóò sì lu àbúrò rẹ̀ yóò si wọ bàbá rẹ̀ yóò sì lu ìyá rẹ̀ tó déyàwó jẹ ọ̀díyàwó rẹ̀ ọba tó fẹ́ bí yóò sì dájú yóò lò náà ìjọ àwọn ti wá igun èkú ti wá ti wá ilé òkú jẹ́ ilé èkú bá ẹ máa rẹ ní ìlú

àwọn ìsọ̀ pè ní ìyàwó mi ní kan dáìmà àwọn ìsọ̀ àwọn ìsọ̀ mi dáìmà ṣé dáìmà àwọn dáìmà àwọn ìsọ̀ orí bèèrè ìbò mi wọ́n ní àmọ́ o nítorí àwọn aráàlú ọ̀lẹ́ lọ àwọn bá wọn ṣe ojú wa ní pé a sára gbà wọn ni ní àmọ́ o lọ́dọ̀ ìgbà o àwọn dáìmà ń ta wọn wọ̀nyí máa ń ní gbogbo obìnrin òun ẹ̀rọ bí orí ẹ̀rọ Nàìjíríà ti ṣe é ẹ̀yìn náà tàbákò yóò nàìjíríà àtàbákò làbá ti jẹ́lò lọ adé àti torí pé àwọn àgbà àti ìṣe àwọn pásọ̀ ti ń ṣe àwọn ọmọ yahoo wá sí ara nínú àwọn abúkùn wọ́n bẹ́ẹ̀ bá ti jẹ́ lọ́sí ìlẹ̀ wà láyà lọ́nà àbáyà ọlọ́run mọ́ta ló ń jẹ ìjẹ̀kọ́ wa fún wa sọ́run kó sàánú wa kó sàánú fún dáadáa fún wa. Sídàpọ̀ ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá Ghana ẹja wa bá ti di lọ. Ṣùgbọ́n àwọn ọdún ṣe ìtura ni ẹbí gbogbo àkókò Ghana ti fẹ́. Ìtura ti fẹ́ gbọ́ òkú ayé àbí òkì. Ẹ fi tó bá tọ́ ní ilé ìtura ti fẹ́ gbọ́ òkú ayé wá pèrè. Èyí ti dẹ̀ yìí máa rẹ ilẹ̀ ẹ̀kọ́ bí orí orí epo orí ẹyẹ ilẹ̀ ẹ̀kọ́ bí ẹbẹ̀ lọ́wọ́ wọn tọ́lá ní ẹ àwọn ọ̀tá kọ́ni mọ́tò kí nìkan fún yẹn ìjọ táwọn ọ̀tá ń dààmú ànábì gbọ́dọ̀ wo lànábì lọ wí ṣé kò sí lọ́rùn kòránì mẹ́rin kò sí lọ́rùn ànábì wa mọ̀hámà mẹ́rin bọ́bá ní bẹ èyí ṣe tẹ́ ẹ̀mọ́ polówó yóò bá wòye èyí ṣe tẹ́ ìlú ọmọ ọmọ yóò èyí ṣe tẹ́ ẹ̀mọ́ rẹ kọ́mẹ́ǹdì ẹ̀ báwọn mùsùlùmí ilé ọ̀la ti mọ̀ sí oṣù láti àwọn apá àti ẹlọ bá wọn lówó ṣe lò náà bàbá nígbà wo làbá wa di ọmọ owó fúláwọ tó wọ́n bá jáwá lọ́dọ̀ rẹ̀ owó jáwá ni owó kọ́ ní ìrìn àbá owó pọ̀ ẹjọ́ lọ bá bá ọ̀pọ̀ owó kún tí ó kàn fi kún ní ìpínlẹ̀ ìmọ̀ làbá àmọ́ bí wò pé yẹ́ ìpínlẹ̀ ní ìjọ àbá àwọn ní dúkìá làbá àbò ṣe náà ó ní wá ọlọ́ọ̀ta ọlá ìtàbà àmọ́ bí fúláwọ̀ ti fi á àti ọlọ́ọ̀ta ọlọ́ọ̀ta náà lábí ìmọ̀

wọ́n tàbí àmìyà jẹba tí ẹgbẹ́ jogún ànábí ọlọ́ ẹgbẹ́ jogún ìmọ̀wọ̀n ìfúnmọ̀ rẹ̀ ẹgbẹ́ jogún ọgbọ́gbọ́nà fún wọn ẹgbẹ́ jogún òyìnbọ́nà fún wọn òsì wọn náà sínú ẹgbẹ́ jogún ìmọ̀nà àwọn ẹgbẹ́ jogún ànábí ọlọ́ ẹgbẹ́ jogún bọ́lọ̀ tí bọ́ wọlé ẹgbẹ́ jogún òsì lára ìlànà ní ìlànà ìmọ̀ ìmọ̀ àtòsíjọ́ mẹ́rin ìbáyìí ní ìlànà ìwọ́n ìbàwọ̀ àgbẹ̀gbọ́lọ̀ bá sàrẹ̀ ètè kọ́ lórí àwọn àbá àfọ èyí tọ́lọ̀ bá tàn tó bá já wa ọ̀gá rí ìmọ̀ ń já wa ọ̀lá tẹ̀sábà tó bá já wa fún ẹ̀mọ́ lọ́dẹ kó fún wọn dáadáa ọlọ́run ó kàn gẹ́rì kan táwọn kan wò ó àbá ìdílé láìsà ara ẹ̀ka lọ sí i lọ́pọ̀lọpọ̀ bàbá kan tó tara sí mẹ́rin ló láti yóò kàn lẹ́yìn kan lè lẹ́yìn wá lè fi méjì ó lè fi mẹ́ta lọ ẹ̀yọ́ kàn máa rí pé rí nǹkan ṣe gbogbo tí rí jẹun àwọn nǹkan ọlọ́run mọ̀ ọlọ́run mọ̀ ń sàkọ́rọ̀ àwọn tó dáná lápá wà báyìí ẹlọ́wà fẹ́ lọ́wà Muhammad Rasulullah gbogbo tá àmọ́ bílú àwọn ọlọ́wọ́ bá lòkù àwọn sàárà ìmọ̀ nàlẹ̀ ó tàkà ọba fi ìrọ̀ lè tiwa ó tàkà ọ̀rọ̀ ìrọ̀ àwọn ó tàkà ọdún náà sàárà ó wọ́n lè kọ́ ọmọ lè kúrò má wà ní bí àwọn afá náà bá ti gbọdọ̀ lórí ayé ni àwọn ìjẹ̀wọ́ tá àfá náà bẹ̀rẹ̀ sí àwọn jẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ kólówó gan rí àwọn náà ọ̀dọ́ fún tá a fún pé àwọn olówó náà àwọn ọ̀dọ́ wa kò fi àwọn àti ilé ìsẹ́nà náà ọlọ́run fún àwùjọ ṣe nígbà wà lọ́jọ́ tó lè gbà wá sí ìlú jẹ́ nípa wá lẹ́kún pàǹtó kù bẹ́ẹ̀ nígbà omi dé lójú wa báwọn ọmọ kéékèèké ni wọ́n ti fi lé bàgbàdàgbà bá ti náà rí gbogbo mi àbáwọn ọmọdé ti dé lójú aláàfà oníjẹ́ àgbàmbà nílẹ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀ pé ìwọ ni wọ́n ń lo orí èèyàn ẹjẹ́ ẹni tí wọ́n lo orí rẹ̀ tó dáa fún tẹ́lẹ̀ ní àà ah, ah. ọ̀rọ̀ tábọ̀rọ̀ yẹ ẹni wọ́n lo orí rẹ̀ tó tẹ́jú ni tó dáa fún tẹ́lẹ̀ fún ẹni pé ẹni tí ò bá ti dáa fún wọ́n lè máa lo orí ilẹ̀ tí bàrẹ̀ tẹ́lẹ̀ náà ní ọ̀rẹ́ ẹni tí ò dáa fún yẹn tó bá ní ká máa lọ lè wọ́n ìdí wọ́n fi wọ́n lẹ́ni tí ò lówó Bọ́lá tó ẹbí ìdí ìsìn ní onílé ìdí kan àà ní bẹ̀bẹ̀ ayẹ́ẹ̀kọ́ mọ́tò sáńdò ló fi kọ́ lẹ́gbẹ̀ẹ́ ìdí lójú sáńdò ìdí mọ́ jẹ́ ní pẹ́ẹ̀kí kò dá ní aláàdì bá ní ó rí kú ní ẹ̀dá ní àti ọgbà gbà torí bá torí ìgbóso lọ́lọ́wọ́dọ́ ọlọ́run láwọn afá àti wọn máa ń tí ìṣòro lórí ìgbà ìjọba padà ń di orí ọ̀nà rẹ̀ ọlọ́pàá ọ̀nà rẹ̀ àmọ́ ní táwọn máa ń tẹ̀jà bá wọn náà ń bí mẹ́lẹ́mẹ́lẹ́ wọ́n bá ti pọ̀ àti bọ́lọ̀ kó sàn lọ. ọ̀nà kò bọ̀ ẹ ẹni kò tún ẹ wá ìjọba ìsìláàmù lẹ̀ ìjọba kéde ní ògbọ́dọ̀ gbọ́mìlì ìtì gbangba àwọn àbá àti ìdí ìsọ́lẹ̀ ìbá ìgbé ìní ògbọ́n ni ẹni òní ẹ̀ṣẹ́ orí èèyàn o àmọ́ bàbá ní ọ̀gbà tó bàbá ní oní ètò tó àríwẹ̀gbọ́n bàbá ní oní kìíníkà tó ẹni ó ti ní ẹmọ ẹjọ́ orí ọ̀gà tó ti ní ẹmọ ẹjọ́ ọ̀gà tó ti ní ẹmọ ẹjọ́ múlù tó bá yá ní òní ẹmọ ẹjọ́ mọ̀ lábá tí ó bà kókó bẹ́ẹ̀ yóò ní tó bá dàgbà díẹ̀ náà sí bá tó bá yá yóò ní ẹran lọ ìwọ orí òkú orí òkú gíga tó bá yá ìrìnkẹ mọ́ lọ́dẹ̀ wá orí òkú tútù tó bá ti wọ orí òkú tútù náà yóò òkú tútù wọ́n mú àlàyé wọ́n pa sábà kọ́ òdòkú àti òdòkú sábà tí orí rẹ̀ orí kí wọ́n wọ́n orí òkú tútù náà إنا ọlọ́kùnkùn yìí wọn ọlọ́kùnkùn wọn sọ́nà ọlọ́kùnkùn wọn wọn àgbẹ̀rẹ̀ wọn wá sọ́kàrọ̀ ọ̀tà ìjọba nàìjíríà ọlọ́kùnkùn wọn kú ìlú wa ní nàìjíríà ọlọ́kùnkùn wọn kú àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ lórí ọlọ́kùnkùn wọn dání àwọn ọmọ nàìjíríà náà ọlọ́kùnkùn wọn kú àmọ́ sẹ́rí ìlú ìlú tí gbogbo àwọn bàbá ìgbà tó إن الله لا يغير ما فيكم حتى يغيروا ما في أنفسهم. بعد ذلك إذا أول ما تقول لي يجي يوان تقول لي يجي كي بعد ما يجينا أتم بعد ما يجينا يجي بعدنا اللي بعد كنا نبي فوق بعدنا ونبي بعدنا نبي كذي بعدنا يجي alọ́gbà bọ́ọ̀lù láìpẹ́ àwùjọ rẹ̀ ń gbàgbọ́. àwọn ọmọ nàìjíríà bá ní gbogbo káàkiri kan ó dáhùn sí kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ buhari kọ́ọ̀lù àbíléèkì fún kọ́mìtì àbíléèkì fún kọ́mìtì àbíjọ méjì bíjú kọ́ọ̀lù. ó dáhùn sí àwọn ilé ìṣọ́ nígbà wá pèsè àwọn kọ́mẹ́ntì àgbẹ̀yìn wọ́n á gbẹ́mí àwọn ọmọ nàìjíríà tí wọ́n lọ bẹ́ gbá african union gọ́ọ̀pọ̀ nígbà tó kọ́ọ̀lù àgbẹ̀lá àti ìlú àwọn ìlú kékeré dàbí pé jọ tí wọ́n fẹ́ sáyé ní á òmìnira ìlànà ní ọlọ́wà ìgbà kíláàsì tó. Kíláàsì tí òkè ìmọ̀ wọ́n gbà nígbà àkókò àti ìgbà Anabẹ́ta àti olùkọ́lé tẹ̀lé ọgbọ́n tó bá gba ìdíjú kọ́ọ̀lù. Ìgbẹ́jọ́ ń lé ti bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni wọ́n bá ọmọ nàìjíríà aláìsí èyí ti gbà ó ní orí social media pé mọ́jọ́ bí wà ní oṣù kíkún fún pẹ̀lú ẹ̀ á èyí ni a bá fẹ́ sẹ́ẹ̀kì ilé náà rèé aláìsí tó dáhùn sí nǹkan àwọn ọ̀wà púpà irú nǹkan yóò ní wọ́n ṣẹlẹ̀ lórí ilé ìlú kàkà ìjẹ́bí ọ̀rọ̀ àlàáfíà mo mọ àwọn ọmọ ìyá wa tó ń gbé ìlú ìlú láwọn ọkọ̀ ọlọ́rọ̀ gbogbo wọn dé orí ènìyàn wọn sì láti yẹ̀yí náà ní ó ń gbá ó gbà ẹwọ tọmọ ní kiri kàmíṣẹlẹ náà ní àgbà àníbá títà ẹyàpọ títà títà ní oṣù náà ní wọn bá wa kọ ọmọ nílé ìwé ó sì fi ìdá bẹ́ẹ̀ ọmọ òbí ni owó ń jẹrọ tó ló sọ fún òbí ìwò ọlọrẹsì bọ òun náà ó nídìí owó ó wá gba ọmọ tó tọ ìlú ẹgbẹ́ ti lọ nígbò olóde lẹsẹlẹsẹ ó náà ju kàwé ba ẹbá sọ ìgbọ ẹmẹ ègbó dúró lẹmẹ ó sì gbọ gbogbo ọmọ tán ìgbà tó ń bẹ tó jésù lọ láti three million lórí padà ó bóun ti wí tó lọ bẹ thousand ó gbà ó gbà tó ló jẹ wá olùkọ ẹ wá ọmọ yìí náà ti dá mi lọ bí n bá rí ìdíje ọmọ yìí ó pẹ́ báwo bí rẹ̀ ti sàn án sọ tó bá ń padà ti taro jésù ọmọ tó bá lọ rèé dárúkọ mi kọ́ ọmọ tó bá mú yóò wá jẹ́ kí báyìí yóò mọ̀ ti mọ̀ mẹ́mi mi bàbá bí lè kú ló lè gbé ni ìlú ó sà á kò mọ̀ tó yóò yí ọ

àìníbi dìbò ó ní jọ abúgbàkiri sí díìpù mẹ́lórí àríwá lẹ́yìn àgbẹ̀bí agbáfàṣe ìjọ tí Usman lọ́dí ọwọ́ kára ìjọ Usman ló ń jẹ́ kọ̀lífà lẹ́yìn àgbẹ̀bí agbádùn ayé ó ní ọmọ rẹ̀ àlí ọjọ́ ọgbọ́n náà jẹ́ kàlífà ayé ní agbádùn ayé ó ka tàbúgbàkiri ó níwà ẹni ìjẹ́ ẹ̀ta òní Osman ẹni ẹlẹ́ẹ̀kẹ́ rí owó àdídámi àdídámi lọ́dọ̀dọ̀ láàrín ó wá nílẹ̀ àmì ó ní tí wọ́n rí ní ìgbà tí ó ti àsìkò ìrẹ́ àbí àti ìgbà tí òkú márùn tó tó oníṣọ́ orí ìjọ àbúbákìrì jẹ́ olórí ìjọ ọmọrùn jẹ́ olórí tó lọ́dún rẹ̀ rẹ̀ tó wíwé rẹ̀ àti irú òṣùmọ́rùn tó láti kojú ọ̀dá wọn irú wa là mọ lẹ́yìn fún wọn jọ jọ ní òjá náà irú wọn àtàwọn tó jọ irú yìí làtò lórí lórí ẹ̀yìn ilẹ̀ kọ́kọ́ ya láìdá níjọba bí wa náà ìrẹ́kí ni ní òjò ti dáadáa lẹ́gbẹ̀ẹ́ ìṣúra ọ̀rọ̀ ìjáde nínú ṣáàtì lọ́gbọ̀gbà

bó láti ìmọ̀jẹ́wò láti fi ẹjẹ́wò kí ní kẹsẹ̀ẹ̀sẹ̀ ìgbàjú láti mú Àrẹwà wọ́n ní ìsìn ọ̀rọ̀ ẹ̀kì owó ọlọ́pàá àgbà owó ẹ̀rọ ọ̀rọ̀ kéèkèé tí láti ní wọn mú owó ìrẹ́kùnrin ìrẹ́kùnrin kòrónà ẹ̀rẹ́kùnrin kòrónà ẹ̀rẹ́kùnrin kòrónà ìyàwó. Ọjọ́ ìlú wẹ́ńtà ọjọ́ ìlú àìsọ́ta sí ìgbà àwọn ọmọ ọmọ láti kí ní tẹ́tẹ̀ jẹ ó kọ̀ wúwo sí yálẹ̀ tí ò jẹ́ ju àpò òní ní ogún mọ̀ wúwo ní ọmọ gbàgbàgbàgbà inú wọn báyìí àwọn application tó wúlò pọ̀ mẹ́ ó sì wà bí android náà ayé ẹ̀kọ́ ni agbóbọ̀sì bọ́ sẹ́yìn lọ́wọ́ àtòrí ẹ̀ máa lọ ayò máa jí orí èèyàn máa jó orí ọmọ èèyàn láàyè máa jí orí ọmọ èèyàn lókùú máa jí orí èèyàn nípa ọbẹ̀ jó ẹ dákun ìjọba wa orílẹ̀-èdè nàìjíríà ṣe à ń bá ti máa kọ̀m̀pléènì rérò táàbá lọ rí wá bá ti jáwọ́ ní ilé ọgbà ìdáàbò táàbá lọ rí jáwọ́ ní ìwádìí bá ti lọ rí rérò tẹ́lifíṣí kí ní ìdé ọmọ ìyá ti ra wẹ́rẹ́ dà àti ìlú hàn ọmọ àfáà tálíkà fẹ́ jàǹbó olówó olówó fẹ́ jàǹbó tálíkà fàtílà náà ìjò làwọn afá ìwọ ìjò làwọn fi dà ṣe olúwa wọ wọn sábà wá fáwọn ìjọ wa sí i olúwa wọn sábà wá fáwọn ìjọ wa sí i olúwa wọn sábà wá fáwọn ìjọ wa sí i. àgbà mọ lébọ ní wọn bọ sí i àyẹ̀wò wo fídíò báyìí kọ̀ọ̀kan ara mi ti gbẹ̀rẹ̀ bí mo ti wà lẹ́nu iṣẹ́ ló lágbára tó ara mi gbẹ̀rẹ̀. الأنبار إذا كان رب البيت بالطبل ضربا فلا تبني الصبيان فيه على الرأس أنا قلت ما قاعد في بيبات بيبين بيبو تعالى ما قاعد يقول لك بيبين بيبين ما قاعد يقول لك àwọn ọmọ kéékèèké nínú agboolé àwọn ọmọ kéékèèké bá bọ́ta àwọn bá ń jó sí ìlú tí mọ́tà ìlú tí bá bẹ̀rẹ̀ èsì olórí ìlú àwọn ọmọ ẹgbẹ́ wọn jù wọ́n ní aláìlẹ́kọ̀ọ́ yóò wà wọn pariwo yẹn wọn ẹ̀kọ́ ní ìdí tó ti wọlé lọ àhà àhà wọ́n bu àwọn ọmọ tó lórí wọn lò tẹ́lẹ̀ yẹn kọ́ ní lùlù ẹni ó lùlù kí ló ní káwọn ọmọ ọmọdé tọ́ba ṣe ń tọ́ọ̀kù jó wọn tọ́ọ̀kù tọ́ba ti tọ́ọ̀kù automatically ìjọ́ òṣèlú ó ní pé táwọn Yorùbá ti rí ìrù

dáa tẹ́bọ̀ kú náà lọ rẹ̀ ń gbóòkú kí lọ fún ẹni tó ń gbóòkú torí condemn body yíò a ti bẹ́ẹ̀ lò láti fi ìtàgbéga fún body kì í jẹ́ adájú ìjọdẹ́ ọ̀dẹ́rẹ́ a ní àájú ọ̀nà ìlú mọ́tò rí mọ́tò rẹ̀ bọ́ ìtọ́ ẹ̀bọ́ ọ̀tọ̀ ìjì rẹ̀ wá ìpanu àbí pàwá sẹ́rì ó dájẹ́lẹ̀ àbí wọ́tapọ́ọ̀kù kò ó ti ju omi tẹ̀lé tí wọ́tapọ́ọ̀kù bá ń jò sí làbọ̀ yìí àrọ̀ àwọn afọ́gbọ́n gbò ẹ̀yọ́ ní mọ́tò rẹ́kọ́mẹ́ndì náà yìí ṣe wọ́tà pọ́ọ̀pù táàbà tó kún wọ́tà àwọn olùdíkìlọ̀ ní nàìjíríà tó kún wọ́tà tó tó lọ. tó kún bọ̀ tó ń sọ ara mọ́tò kan lọ́sẹ̀ lẹ́nu lọ́sẹ̀ yọ àwọn àbá àgbérí ilẹ̀ tó ní òkú gbà ní o àwọn o tí wọ́n bá ti gbà tí wọ́n lè lọ rèé yọ ọkọ̀ wọ́tà pọ́ọ̀pù mọ́tò míì tí ò ṣiṣẹ́ mọ́ o ti bọ mọ́tò tiẹ̀ kí mọ́tò tiẹ̀ lè kúrò wọ́n níbẹ̀ náà ní tọ́lá sí àpapọ̀ òkú awábi ṣe ètò àṣẹjẹni o àbí ìṣẹ̀lẹ̀ni o kẹ́ni tó ń fi bẹ̀ láàyè tó lè máa lówó tó aló bọ́dì tó ní kọ̀ndẹ́mù láti gbé bọ́dì tó ti jẹ́ nígbà ọ̀rọ̀ tàlẹ́gbà Muhammad náà tó ń fi ìnà kásọ̀rọ̀ ìgbà mẹ́jìdì kàkà sí yìí àyà alábìlẹ̀ ẹ̀rí kẹ máa mú egungun èkú máa mú bí ìgbà tẹ́ ẹ̀rún egun alàyè má fi òkú ọmọ nìyẹn má fi wé òkú mọ́tò ẹjẹ́ àtọ̀tọ̀ síra àyà ìyá ọ̀tún fà á nípa wà rẹ̀ fàwa rẹ̀ kìí fi má nípa rẹ̀ má á nípa wà rẹ̀. àwọn àbá àlàwà rí ká bá méjì lé orí o ààrẹ tí ó sọ sí apá wà láwọn máa ń fún ẹni pọ̀ nítorí pé àwọn dára bí jáde ó kó ní dára bí jáde ó kàn wọ́n aláwọ̀ ni àwòkọ́ sí i aláwọn làáfà aláwọn làwọn èèyàn ní ọ̀fìn tó ní tó bá tún jáde lẹ́nu wọn yóò mọ̀ sí ẹ̀kọ́ kébì kan jẹ́ àkíyèsí àti ìgbà tó bá ní lọ́kàn jẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ilé ayé abẹ́rẹ́ ọba sùpáàmù lọ́tà ara lọ́tà sàmì ìfúnná wa gbogbo ẹ̀yọ́ ọmọ oníyàwó ẹ̀yọ́ ọmọ àǹdí apá àǹdí ẹsẹ̀ àǹgbé ẹ̀sán àǹgbé orí ilé ìdáfún ẹ̀lọ́rì jáwọ́ mẹ́wọ́ ẹ̀lọ́rì jáwọ́ gbogbo ẹ̀yọ́ ọmọbìnrin kéékèèké àwọn ọmọ tí ìsìláàmù pẹ́lẹ́ àtàwọn ọ̀kan obìnrin lé lọ́rùn tẹ́lí ìsìláàmù ṣe pìrìsẹ́ntì obìnrin tẹ́ bá lóbìnrin báyìí ó yẹ tí èmi yí mọ́ ọ̀rọ̀ ni ẹ̀mí yá rọ̀ pẹ̀lú obìnrin fún àwọn obìnrin náà lòdì àwọn ọmọbìnrin àwọn ẹgbẹ́jẹ́ wọn lọ lò ẹ̀rí mi tí wọ́n bá gbogbo kan sí wọ́n lè máa pa ẹgbà ní pé ẹ ó ní ìgbàtà mú ní àìsẹ́ yìí àbí bí àdúgbò kan ìmọ̀ àdúgbò kan láì náà nìyà ní sílẹ̀ mo ṣáàjú fídíò náà ní social media ó lọ́kọ̀ jíìpù kan ṣe jálẹ̀ jíìpù jálẹ̀ tán àti pé bẹ́ẹ̀ kan náà báyìí nípa ti gán gbàgbọ́ ni gán gbàgbọ́ lẹ́ẹ̀kan náà kan tó wí tọ́jú bọ̀ sí jálẹ̀ òyì orí ẹ̀ wọ́n ti lù ú àlùjù ní ìlú àwọn. Bàbá ni wọ́n lò ó sọ wọn tó rẹ̀ wọ́n ti fi wọ́n ti sàhárà rẹ̀. Wọ́n ti sàhárà rẹ̀. Àmọ́ àwọn àmì òde bẹ́ẹ̀ àwọn ti gbé bóònù bàbá kámẹ́rà rẹ̀. Bàbá àwọn àbíjì ẹ̀yẹ ti ẹ̀bí rẹ̀ ẹ̀ a ìdájọ́ gbowó nígbà tó gbowó tó lọ kámẹ́rà rẹ̀ wọ́n owó tó ìdí rẹ̀ ìran àtọ́nà ìrẹ́ lẹ́ẹ̀kejì lẹ́yìn tàbá sọ báyìí ó ní àwọn Yorùbá bí táwọn ọmọ máa ń wò tẹ́sí máa ń ṣeré wọ́n ń ṣe òògùn owó ẹ àwọn ọmọ jíjẹ́ ní ní bímú lé bímú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n mọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú ìmọ̀ nínú ìlànà kọ́ni lẹ́kọ̀ọ́ láṣẹ ẹlọ́rin bèèrè lọ àwọn tó bá ti tẹ́lẹ̀ ìlànà tá a fi ń kọ́ mi lẹ́kọ̀ọ́ nínú ìlànà tó wà effective ó ní tó bá jẹ́ visual ó ní tábà lè mọ kọ́ àwọn ọmọ rẹ̀ ní tí wọ́n mọ̀ rí dájú ó ní yẹn ó ní báyìí ó ní báyìí wọ́n ní irú ìlànà yẹn ó sún òbí nǹkan sọ́pọ́lọ́ ju àkàndójúwájú ọmọ àkàndá àlàyé rẹ̀ tí ò rí gbà subhanallah tẹwárí ìlànà yẹn ní bẹ́ẹ̀bí àwọn home videos tó ní káàkiri wò búra nù tí káàkiri wò búra nù tẹ́lá wọn fídíò yẹn àákọ̀ọ́lá rẹ̀ pé ìfẹ́kọ̀ọ́ wo fíìmù ni tẹ́lá wọn wo fíìmù wọn sọ wo fíìmù lásán wọ́n tẹ̀ so bí ìbùdó tí ń wò sọ́kí ń gbé orí yẹn bí ìbùdó tí ń wò sọ́kí ń gbé apẹ́yẹ bí ìbùdó tí ń wò sọ́kí bá ṣe ń gbé orí yẹn lọ́sí apẹ́yẹ tó ti ń gbé tí ó jẹlẹ̀ àwọn ẹ̀yẹ náà kọ́ ní ẹkú fìyẹ́ lè dìbà kódà nínú fíìmù yẹn kẹ́ ẹ padà wá sọ pé àtìwọ̀ jẹ́ ẹni tó tó bu o àbó padà kú ní o ẹgbẹ́ lọ pé aládìbò tó lè dà but àwọn ọmọ yẹn fi títà kú wọ owó tó wà jẹ́ sílẹ̀ dìde àwọn ọ̀pẹ ẹ̀wẹ́ ó lè jẹ́ eléyìí àti ilẹ̀ padà tẹ́lifásí àti ilẹ̀ lọ́tún náà tàbí kó náà wọ́pẹ́ ẹ̀rọ àti mi ò bá fi àti àtàwọn ohun ìfà ìdẹ́tẹ́ yẹ. Adékọ̀ọ́ tó náà lọ sí. Tó gbogbo ẹ̀yí ká ẹ máa ń ní àwọn fíìmù ilé tẹ́ ẹ̀ ń gbé máa wọn ọmọ yín. Tẹ́ ẹ̀ ń gbé rẹ̀ tẹ́ ẹ̀ ń gbónú lé ẹ̀ fọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni o. Ló jẹ́ sí Cherry Green Akibẹ̀ Wọ̀tẹ́ẹ̀. Nínú àwọn wọ̀tẹ́ẹ̀ ìgbà ní èyí tó tóbi jù wà sílà tó tóbi jù lásìkò yìí. Kíbàjẹ́ bí Fred ìyàwó ń di ẹ̀wọ̀n náà ní ọdún ìdòwò náà ti wọ pátá lọ́nà Nàìjíríà ń dọ́ lójú jáde ló ń bi lè nà á ti wọ pátá lọ́sọ́ ní ìṣègbè ọ̀pọ̀ ìṣègbè ìṣègbè ó ń bi lè sí. ọlọ́run ká lọ ọ̀nà àkọ́kọ́ wa lọ sí nínú tá a ti wọ̀ sí èsì ẹ̀yìn òbí ọdún tá a ti sọ́ra rẹ̀ bó sọ bá ti ṣe láwọn ọmọ ẹ̀ bí a láptọ̀ lọ nílé lọ́rẹ̀ lórí ìyẹn ó ṣe rẹ̀ lórí. lọ́wọ́ ó ti wà sọ àdúgbà kájú sọ fún ọmọ pé ò lè lo ní ò lè mú tí ò bá wò lé yóò wò lòdì tí ẹ bá lò lé yóò sì yóò lò wò lòdì ẹbí kéèkì àwọn ọmọ àwọn lápọ̀ ó ṣe é restrict àwọn settings kan wà tó máa restrict ọmọ tó lè lè bí àwọn sáìtì kan àwọn kìlítà kan ó ṣe é ṣe dáadáa bẹ́ẹ̀ in fact tó bá fẹ́ rẹ́jísà Gmail ó máa fún ẹ ní ìtówà fáwọn ọmọdé tí ebí ó máa restrict àwọn ọmọ yẹn fáwọn seventeen ó wà bẹ́ẹ̀ lórí youtube ó wà bẹ́ẹ̀ lórí ọ̀gọ́rọ̀ àwọn tí yẹn ṣe bá restrict àwọn ọmọdé àwọn nìkan wà kó kán tẹ lórí fóònù wọn nílé ìyá tẹsí rẹ ó jẹ́ àwọn ìdíje pé wọ́n kàn lè dáṣẹ́ níbi ẹ̀ ọlọ́kùsà ni wà ó ọlọ́kùsà ni wà ó sì ń bani tó jẹ́ ó sì ń bani mọ́tò jẹ́ àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àwọn tó yẹ kán wà nípò àti tún orí ilẹ̀ tó ṣe iná làwọn fa àmọ́ lẹ́sẹ̀ nínú ìhun já lójú lè fi gbọ́ òfin ìhun tẹ̀rù ọ̀dọ́ wọn jẹ́ níbi tí náà nìyí ti dé ó ti dàgbà yìí tíbi tí náà bá wá sí ìgboro tán tó bá tó wá jà lọ́jà bọ̀ jà lọ́jà bọ̀ tíbi tí náà bá tẹ́ ní padà àwọn bá àwọn làwọn ọgbà tẹnumọ́ tó láwọn ló yẹ kú wà nípò tó lè fi òkú sí àmọ́ àkúwà ló kí ló dùn kan pátákó àwọn akọ̀sọ̀ bá a sọ̀rọ̀ alábẹ̀rẹ̀ láàkàdá àlùkọ ìbáfin mi ó má sí àálẹ̀ ìhàkì lọ ilé alábẹ̀rẹ̀ kò sí báyé bá fi lè wọ́n burú tó àwọn ọ̀sán láyé tó rú mọ́ nípa sára wọn àwọn èèyàn wá àmọ́ yẹpẹrẹ wọn kò yíjọ́ kan àwọn òdòdó bí ìgbẹ́ káwà ní àwọn ọwà ọwà kiri láàrín àbúrò àwọn bá hamadu láti ṣe pé bada alìsíláàmù mọ̀lẹ́gbẹ́ ó ní ìsìláàmù bẹ̀rẹ̀ ní ìṣẹ́ ìsìláàmù ìtẹ̀yẹ̀ òun mọ̀lẹ́gbẹ́ kama bada ó ní ìsìláàmù dẹ̀ pa ìsìláàmù dẹ̀ padà wá di àjòjì tó máa tún straight lẹ́dà táwọn adébáyé tó wọlé lọ́gbọ́dọ̀ bá ó lọ́ àwọn àbí àtọ́ ni pé àwọn owó làwọn àbí àdẹ́gbà alẹ́bí ilẹ̀ ìṣúná máa àfẹ́lẹ̀lá níbi tó ànábì alẹ́bí ilẹ̀ ìṣúná ìdá àfẹ́lẹ̀lá àwọn alẹ́bí ilẹ̀ yásùlùṣúná ìdá àfẹ́lẹ̀lá àwọn tó yẹ pé àwọn sì máa mẹ̀jẹ́ mọ́lọ̀ tẹ́lá bọ̀ sí nítorí gbogbo ayé bá tàbí àwọn tó ọlọ́run kó ka ìní àti kúnnú àwọn ẹ̀jọ́ tí yóò mọ̀ sí àtúnṣe ọlọ́run tó gbé mi àti dípò àwọn ẹni tí yóò mọ̀ sí àtúnṣe àwùjọ kó má ka ìní àwọn tí wọ́n bàjẹ́ a máa jí ìdí fún wa ọlọ́run wá fún àwọn ara tí mo dáta àwọn akókò àwọn ọ̀rọ̀ ti pé àsìkò díẹ̀ ọ̀sán ìlànà ìlànà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته